àwùzù billahi mina shaitani rajim bisimilahi rahman rahim ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́nu. Eh, thank you for subscribing may God continue to bless you. Eh, gbogbo ọkùnrin gbogbo ọkùnrin ló yẹ kó ó bẹ̀rù gbogbo ọkùnrin ló dẹ̀ wà ní risk prostate cancer gbogbo ọkùnrin in as much as ó jẹ́ ọkùnrin ìwádìí research studies ó fi yé wa pé tí wọ́n bá kó àwọn ọkùnrin thirteen jọ sorry tí wọ́n bá kó àwọn ọkùnrin hundred jọ at least at least ṣe mọ̀ pé tí wọ́n bá ṣe research báyìí ó lè mọ̀ jẹ́ hundred percent of what we are saying but at least ó máa jẹ́ almost accurate wọ́n ní tí wọ́n bá jẹ́ tí wọ́n bá kó hundred percent ti àwọn ọkùnrin jọ thirteen percent ti wọn three percent nínú wọn tí wọ́n bá kó ọkùnrin hundred jọ thirteen nínú wọn ó máa ní prostate yìí nínú gbèsè ní through at least one time nínú ayé thirteen nínú àwọn ọkùnrin hundred then méjì sí mẹ́ta possibility wà pé wọ́n máa kúkú prostate cancer yìí àwọn olóyìnbó àwọn dókítọ̀ wọn ò wá mọ pàtó nǹkan tó fa kínní tá a bá sọ pé bóyá nǹkan tá à ń jẹ ni wọn ò lè fìdí rẹ̀ múlẹ̀ ṣé nǹkan tẹ̀ ń jẹ ni ṣé nǹkan tẹ̀ ń lò ni àbí nǹkan kan lẹ̀ ṣe ni wọn ò lè fìdí ẹ̀ múlẹ̀ nǹkan tí wọ́n kàn ṣáà mọ̀ ni pé tí ọkùnrin bá ti ń dàgbà ṣóyè yín dẹ̀bi bó ṣe ń dàgbà sí hòmóònù kan ó ní láti mọ drop tó bá tó bá ń drop kinní yìí ló máa ń fà á tí prostate gland tó máa increase tó máa enlarge so a wá fi ká wá fi títara obìnrin ṣe example ṣé mọ̀ pé tíyàn bá ti ń age tóbìnrin bá ti ń age ṣóyè yín a bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ sí ní fún gbogbo nǹkan tó ń jẹ́ gbogbo wet wet wet kó máa dry tábẹ́ bá fún kí ló ń ṣe bó ṣe èjì yẹn àwọn organs máa máa drop obìnrin bá ń ṣe ìbálòpọ̀ dáadáa organs kò ní rí o àwọn organs tissues nínú ó máa máa drop síbi ojú eh, abẹ́rẹ́ tá à ń pè ní òbò ó máa máa drop síbẹ̀ obìnrin bá wá ń ṣe ìbálòpọ̀ kíní yẹn ò ní sábà máa ṣẹlẹ̀ sí abẹ́rẹ́ ò ní sábà máa fún ẹ sọ pé abẹ́ fún kò sómi tó ń secret ẹ̀ àwọn organs ẹ̀ ti drop so nǹkan tó náà tó wá fà á náà nìyẹn pé tó bá ti di pọ̀ ọkùnrin bá ti ń dàgbà òun náà kíní gland yẹn á bẹ̀rẹ̀ sí ní enlarge tó bá dẹ̀ wá enlarge tó yẹ yín ó yẹ kó jẹ́ kékeré ni kí size prostate gland eh, yìí size eh, almond anybody tó bá mọ almond kékeré ni kékeré ni ibẹ̀ tó bá di pé wọ́n bá dàgbà kí nìyẹn wá enlarge tó bá wá enlarge kò ní fún ní àyè láti ṣe iṣẹ́ rẹ̀ correctly prostate yìí ó dìlì pẹ̀lú reproductive ọkùnrin ni gbogbo ó ń bá ó ń ṣe ìbálòpọ̀ ó ń dà ó ń tọ̀ ó fẹ́ dà ó ń dì pẹ̀lú time yẹn ni tó bá wá ti di pé kíní wá wá di problem tó ti tí growth ti wá ṣẹlẹ̀ lot of problems ló máa máa ṣẹlẹ̀ tí problem yẹn bá wá ṣẹlẹ̀ òun náà wá ń sọ wípé ìyẹn náà ti develop prostate cancer. ẹ eh, gbogbo ọkùnrin ló ní láti wà kíáfò nípa kínní ṣóyè yín dẹ ọkùnrin tó bá jẹ́ pé nínú fámìlì ẹ̀ wọ́n ti record a kind of cancer níbẹ̀ ká sọ wípé breast ovarian or pancreas ó wọ́n ní láti wà kíáfù jù kò dẹ̀ sí bẹ́ẹ̀ ṣe lè tètè dictate kínní àfi tẹ́ bá ń lọ fún screening because kò ní kọ́kọ́ fún yín ní sign at all and in in few cases ẹ̀yin tí tẹ́ bá nífura dáadáa tẹ́ bá nífura in some cases ó máa ń result sí difficult ní starting àti maintain àti tọ̀ that is tẹ́ bá fẹ́ tọ̀ nísìnyí àti tọ̀ wàhálà àti maintaining ẹ̀ wàhálà dẹ ó mọ sábà fún jẹ́ kí ọkùnrin lọ sí tọ́lẹ̀tì jù àìdá ó mú mi ni o àbó ò mú mi ní alẹ́ dẹ ó dẹ̀ tún máa ń fa kí ẹ̀jẹ̀ wà nínú ìtọ̀ àti nínú àtọ̀ ṣe pé nǹkan méjì nìyẹn ó máa ń fa kí ẹ̀jẹ̀ wà nínú ìtọ̀ àti àtọ̀ ó dẹ̀ máa ń fa tíyàn bá fẹ́ tọ̀ kó máa dùnyàn kí ìtọ̀ máa ròyàn nínú ṣe mọ̀ pé kò dáa tó yẹ yín sometime náà téèyàn bá fẹ́ dà ó mọ jẹ́ kó dùn yàn ẹ fẹ́ dà nísìnyìí ẹ ẹ ẹ ranjú àwọn èèyàn mi ò sọ yìí pé àbó ti kó àtọ̀sí ni àbí kinní ni kò sí nǹkan míì ni pé early tó ìwọ tọ́lọ̀ bá fún lórí ọ̀fẹ́ nìyẹn o òun rí sign early prostate cancer nìyẹn then ìgbà míì again ó máa ń fún wọn ní pẹ̀lú gbogbo problem yìí kò ní jẹ́ kí nǹkan ọmọkùnrin mọ̀ nà dáadáa then ìgbà míì tó bá ti ń lọ bí tó ń lọ bí tó tó ti ń pọ̀ tí kìnìyẹn ti ń hàn láàjù ti ń hàn láàjù ti ń tóbi sí i àtẹ bá jòkó ó máa máa ròyìn lẹ́yìn ó máa máa ròyìn lẹ́yìn tó bá wá ti di pé kìnìyẹn ti wá tóbi jù tó ti di pé ó ti dé advance advance lélẹ́yìí o ó máa wá di pé egungun egungun ò ní lágbára mọ́ egungun ò ní lágbára mọ́ egungun òkè ń bíbí egungun. Okay, nails then ẹsẹ̀ máa máa bẹ̀rẹ̀ sí ní wú ẹ̀dẹ̀ máa máa rí pé ẹlòmíì ó máa bẹ̀rẹ̀ sí ní rù every time ó ti rẹ̀ mí ó mọ̀ rẹ̀ mí nì ó mọ̀ rẹ̀ mí nì then ẹ̀yìn ríro ẹ̀yìn ríro so gbogbo eléyìí gbogbo eléyìí gbogbo eléyìí treatment wà fún ó dẹ̀ depend lórí state tí prostate yẹn cancer yẹn dé having said all this ṣòye yín tó bá ti di pé ó ti di time yìí kò sí kẹtẹ méjì tẹ máa ṣe ju pé ẹ máa lọ sọ́dọ̀ dókítà lọ then kí ló dé tèmi fún wájà ilé ni pé there are things that we can do láti prevent kínní things tá a máa ṣe tá a ti máa prevent especially ìwọ tó bá ti rí i pé kò tí ì mú ẹ kò mú ẹ òun náà ni pé ṣó ẹ need láti watch nǹkan tẹ̀ ń jẹ ẹ avoid fat fat fat fat fat although a ti sọ wípé kò yẹ ṣe pé bóyá kò níyò associate mọ́ oúnjẹ ṣóyẹ yín bẹ ìwádìí náà tuntun fi yé pé possibility wà pé tá a bá gbà báyìí ẹ ṣọ́ra fún oúnjẹ oúnjẹ like fat too much of fat ẹ máa include lot of fruits àti vegetables ẹ jẹ́ kí n sọ fún yín ìwọ tó bá ti ní black seeds black seed powder black seed powder mo sọ fún yín kò ṣeé mu gbàgbàgbàgbà nítorí low blood pressure bẹ́ẹ̀ náà sì ni kò ṣeé sá fún ìwọ ọmọkùnrin tó bá ń bẹ̀rù pé possibility ò fẹ́ that is a kind of prevention máa lo black seed yẹn tó tiẹ̀ ní kankan tó ń ṣe ẹ́ máa lo ní once a week tó bá tiẹ̀ wá burú jáì máa lo ní once in one month one till one month black seed yẹn tẹ́ bá lò ní normal dose tá a sọ pé kẹ́ máa lò ó take care oògùn oògùn oògùn míì ní one month ẹ̀ẹ̀kan tẹ́ bá lò ó take care oògùn míì ní one month oògùn yẹn ó so powerful débi pé tẹ́ bá lò jù ìwọ gan ẹ̀ rí headache natural seeds wo èyí tẹ́ ń gbọ́ mi nísìn natural seeds wo lẹ́ máa máa take bẹ́yẹn tẹ́ dẹ̀ máa rí repercussion lórí headache tó bá lójú wọn fún ẹ ní headache ẹ ti mọ̀ pé àpẹẹrẹ àpẹẹrẹ ńlá ó wà lórí kínní so gbogbo ẹ gbogbo ẹ gbogbo ẹ gbogbo ọlọ́run ti sọ tán moderate wọ̀ntúnwọ̀nsì ó so in as much as black seed ó prevent ó lower blood pressure ó ó dẹ̀ reduce the sugar level tó yẹ yín ó prevent a kind of cancer nínú rẹ̀ náà ni prostate yìí wà so ìwọ tó bá jọkùnrin tó ń gbọ́ ń bẹ̀ yẹn tètè include ẹ̀ so and ìwádìí tí wọ́n fi yé èmi on point by two pé green tea green tea ó dáa fún eh, um, prostate cancer yìí pé ó máa ó máa help láti shrink ẹ̀ especially èyí tó wà aggressive yìí ó máa bẹ̀rẹ̀ sí ní lower ẹ̀ kò ní jẹ́ kó wà aggressive kò ní fẹ́ kò ní jẹ́ kó wà aggressive ó máa lower ẹ̀ but tó bá ti dipò ti wá dipò ti fún ẹ ní issues ó ti fún ẹ ní issues ò ní choice ju pé kó o lọ sí ọ̀dọ̀ àwọn dókítà rẹ̀ lọ ọ̀dọ̀ rẹ̀ dókítà ẹ̀ so gbogbo èyí tèmi fi jáde lẹ́ni torí pé ẹ jẹ́ ká prevent ẹ̀ kó tó di pé ó di painful urination blood in the ní eh, níbi ìtọ̀ àbí ibi àtọ̀ ṣóyè yín bẹ́yẹn so èmi ò sọ pé gbogbo nǹkan tí mo kà kalẹ̀ yìí pé bóyá dandan dandan hundred percent pé eh, symptoms ẹ̀ ni o sometimes ó lè jẹ́ pé nǹkan tá a jẹ ló result pé a fi ń tọ̀ tọ̀ tọ̀ ó lè jẹ́ pé nǹkan tá a jẹ àbógùn tá a lò ni a fi rí ẹ̀jẹ̀ nínú ìtọ̀ wa àbí nínú àtọ̀ wa bẹ́ẹ̀ tó bá ti di pé ó ti di lemọ́lemọ́ ìwọ ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi tètè ṣe kíni tètè jáde síta so ẹ̀yin tẹ́ bá nílò láti sọ pé ẹ lè google ẹ̀ again nípa black tea bí mo ṣe sọ yẹn àbí nípa green tea tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ pè mí on point by two ṣóyẹyìn bye for now.